أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفق الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpọ̀ fún ọlọ́wọ́ bá lọ́pọ̀lọpọ̀ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run kúkọ́ nábi ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá àmìbẹ̀lẹ̀ ọba mọ́sá fàánú ẹ̀yí wa kú láyé tàlkìyàmà a tó kíra wa káàbọ̀ sí ètò àgbáyé islam ètò ti ṣíkà òfin yíwa ike man yúrùdì lọ́wọ́ bí khayran yóò fàkí òfin dín ẹni tó kọ́ fífi dáadáa ìmọ̀ fún alágbọ̀yé ẹ̀sìn ọlọ́ọ̀bà ń bẹ̀ mọ́sá fún alágbọ̀yé ẹ̀sìn ọlọ́ọ̀bà ètò islam tábàdàbí ọ̀rọ̀ nípa pàtàkì irun ọlọ́ọ̀bà ń bẹ̀ fún un náà là ń kalọ̀ fọ́dún salawat bálẹ̀ bá mẹ́ pé irú yìí ìfìgbèsí ayé wa kùn lọ́fà tí ọlọ́ọ̀bá fi rán mẹ́lẹ́kì jùbìrìlù alayhi salatu wassalam sí ànábì wa muhammad sallallahu alaihi wasallam inú àdíyèsí tó kúrò mọ́ ni tí umar bin khattab radiyallahu anhu gbà wá káàrin bukhari àti muslim تمر بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استمع علينا رجل أني أذكر في بشلون صلى الله عليه وسلم أنا أقول لك هكذا يسيواني شديد بيان الثياب أنا أقول هي أصل فكوني جينيجي شديد سواد الشعر إنه هو يديدو كيري لا يرى عليه أثر السفر ها آه يا كلا كلا أقول ولا يعرفه منا أحد قال عند اخويا في تنام حتى جلس على النبي صلى الله عليه وسلم فاقرت الانواع تزواجك تجي صلى الله عليه وسلم فعظم ركبتي الى ركبتي يسرك في ركوع النبي وودع تلقي على ساقيه وقاوم يجب نريد النبي صلى الله عليه وسلم وقال يا محمد هو محمد صلى الله عليه وسلم أخبرني عن الإسلام كلا أنت من إسلامنا إيه كلا أنت من إسلام arákùnrin bá àdébìbá náà pé alẹ́ ìsìláàmù bíkan tó ní ìsìláàmù an tashhad alla ilaha illallah wa anna muhammad rasulullah kọ́ jẹ́rìí sí kò sí lè kíkò sí títí lódodo àkọlọ́ nǹkan kù lẹ́yìn náà muhammad sallallahu alaihi wasallam kọ́ lójú sí ọlọ́ọ̀bá náà tí ó kọ́ bá yẹ̀ sí náà láti kéèmọ̀ sọ́lá nígbà tún náà ẹ̀rì ọmọdé òjò ọ̀rọ̀ ọ̀run ilé ra ń bára wá sọ àti àwọn ààyè káàkiri máa ń sàdúwà lórí irun ẹgbẹ́ àwọn afẹ́ gbà pápá mùsùlùmí ọwọ́ mùsùlùmí onídìkọ́ oṣù kàmálẹ̀ onídìkọ́ pọ̀pọ̀ onídìkọ́ orin kàmálẹ̀ onídìkọ́ ìṣẹ́rẹ́ onídìkọ́ wọ́n ti fún lágbára practical kitab fati àgán fún ààrẹ àdúrà ńlá ni wọ́n kí fati àkánù bí bẹ́rẹ̀ mọ́gbó bí aláìhìn wọ́lọ́gbọ́ọ́lẹ́yìn àmín àdúrà ńlá ni tó kàn ní kí yẹn sórí fatiha wàláyé rí jẹ́ lọ́fà nínú àwọn afọ́ní olómọ̀lù Qur'an wọ́n máa fi fatiha ní suratu du'a sura àdúrà karfe amúlítò yìí òun ní pàtàkì annabi wa muhammad sallallahu alaihi wasallam nínú hadith sallallahu alaihi wasallam ìsúnmọ́ pé انه حديث سيدنا جرير بن عبد الله الجبري بن عمر ان كنا عند رسول الله صلى الله عليه وسلم اردت في صلى الله عليه بنت امر نالي فنظر الى القبر ليلة البدر الله اكبر واو سقاو قالوا سقا ني اورو كرنا ما بيورو كرنا ابوسو اسلام ارك اسلام وقنا wọ́n fi ilé lẹ́tọ̀ bẹ̀rẹ̀ ní òru kẹrìnlá pẹ̀lú àwòrán awawo sùdáwò ọ̀kàrù kọ́dọ̀ pé ìnìyànkú sàtàràwọ̀n rabbukum kama sàtàràwọ̀n adal qamar Allahu akbar ọlọ́ọ̀bà dáwà náà tó sọ̀rọ̀ ìrìnjẹ́ náà lọ́ba pé tẹ́ẹ̀rí bá ṣe ń wo òṣùpá ìtìlì kò díẹ̀ nìkan lọ́wọ́ yìí bí wọ́n ti lọ wọ́ lọ́ba yóò mú yàrá kíyàrá ọlọ́ dáwà náà tó rọ̀ lọ́ba bá bá ti rọ́ lọ́ba tó lè ojú ni yóò máa ẹni náà dẹ̀rọ̀ ila rabbiha نادرة àwọn ojú ọlọ́ọ̀bà ló tutù tutù tutù nádìrọ́ ẹ̀ká àwọn ojú ìgbàdù ilẹ̀ arábì ha nàdìrọ̀ ọlọ́wọ́ ẹni bí àwọn onírọ́lọ́ọ̀bà o ìnáwó ma rọ́bì yóò máa ìdílé ma hajj ògbóòlù àwọn ìjà bọ́ọ̀lá ọlọ́ọ̀fọ́ lójú onírọ́lọ́ọ̀bà ọlọ́ọ̀fọ́ lójú jẹ́ náà ọlọ́ọ̀bà ọlọ́ọ̀fọ́ lójú báyìí náà ọlọ́ọ̀bà فقال وقل إنكم سترون ربكم كما ترون عاطر كبير من ده تلاجو إلى القيامة أما ولو باي باي أما لنوك باي ولو باي باي ده يسيوش الطيب لا تضامون في رؤيتكم لكم لذلك لو شو رؤيتك يوجدكم الله قال لي ما ما أعطي قبل وجدك لي أبقى غلاو ده ما ولو باي ولو دعوة من ولو باي يعني استطعتم أن لا تغلبوا على الصلاة قبل طلوع الشمس قبل غروبها فاسألوا الله أكبر سبعة سبعة ستفوي كم يكون تاتا جلو إنوا سبعة أكنوا الأكري آه إلى مراسيو إلى مراسيو أن استطعتم كم مرا كم يكون لا دا كم يكون لا دا àti nínú àǹfààní ńláńlá tí buhari ọlọ́wọ̀n fánjọ́ mẹ́rin kíámà nìrún lẹ́yìn náà gbálọ́ zùrẹ́ìdà kárakára rasulullah sallallahu alaihi wasallam man taraka salatu al-asr kò hadu ta'amalu allahu akbar rawa alaakon imam bukhari àti muslim bu hadith ne wa ti ri ọlọ́wọ̀n báyìí imam bukhari àti muslim bu hadith ne wa ẹ̀rẹ́ àti yìí imam bukhari bu hadith ne wa man taraka al-asr ẹgbẹ́ kí ìrìgì kẹbí ò lọ́wọ́ tó bá fi bìrún àlátàrí lẹ̀ kí mọ́rọ̀ bí wọlé kò bá kínú àlátàrí ọ̀dọ̀ abúkàmà lórí iṣẹ́ rẹ̀ iṣẹ́ tó ti ní ẹ̀gbàjẹ́ ní gbogbo ṣọ́gbàjẹ́ lọ ọmọ bàbá ṣe wà jẹ́ bẹ́ẹ̀ mi Islam ọ̀rọ̀ ọ̀hún yìí ó ṣe pàtàkì ó ṣe pàtàkì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala mọ́sáàkì ìmọ̀kan wa jẹ́ akúkú dáadáa ọlọ́ọ̀bá tí akúkú fẹ́ akọ̀ akúkú akúnẹ̀ ẹni máa ń kírun máa màláìka bá wá gbẹ̀mí ẹ̀ tí màláìka kú bá wá lákòókò bá gbẹ̀mí ẹ̀ àwọn màláìka tí wọ́n sọ̀kalẹ̀ kọ́ ọlọ́run fi yọ pé ìdàlẹ́bí qalu rabbuna Allah ثم استقاموا تتنزل عليه ملائكة ألا تخافوا ولا تأذنوا وأبشروا بالجنة التي كنتم تحبون أبدا كيف ولوبة أنا تقول الله بي الله الذين قالوا ربنا الله أن تقول لا إله إلا الله ثم استقاموا فدل لي بحسب الله بسم الله بحسب الله أصول جلعوه أصول جلعوه قال له يا الفاتح الفاتح وين وين وين الفاتح وين كان كنت من دي في وقت قراء القرآن قرآن ولا قرآن في كتاب سنة قبلني آية 65 قل كل لا يعلم من في السماوات والأرض غيبا إلا الله قالوا من السماء خلاص إنك تقول من السماء أنا قرآن كيف إنك تقول أنت من قرآن الله قال قرآن قل قل اسمع عشان كل في الأمر دي قل لا يعلم من في السماوات والأرض غيبا إلا الله السماء والسماء àti ilẹ̀kọ́ من tó kọ́kọ́ fọ́lọ́n ó dí wa ìfàání òun yẹlẹ̀ wò àwọn ẹ̀rọ ìsìnkọ́ wọ́n ní àwọn onífà olùdánilélógún náà ni kí wọ́n lè dánilélógún náà ni ọ̀kan ni wọ́n sọ pé àdùá àdùá ara fún mẹ́rin ni àdùá ara fún mẹ́rin ni four times four times sorry four sixteen olùdánilélógún ni olùdánilélógún wọn àwọn olùdaláwo náà wọ́n sọ pé wọ́n ní ìsìlámù yẹn bọ̀ mọ́ra mi máa tí wọ́n gbà pẹ̀lú ẹ̀rí ẹni ẹni tí wọ́n jà gà ní wọ́n ní wọ́n náà dà á ti kọ́ kọ́ àwọn mọ̀lẹ́kà tí wọ́n ti ní àwọn ẹni bí àwọn tí wọ́n kéwò àwọn tó. àwọn ọ̀sẹ̀ bọ̀ wọ́n náà dà á ti kọ́ kọ́ wọ́n fàdá wọ́n mọ̀ fìdí wájú ọ̀rọ̀ wọ́n wá fọ́nù gbogbo pẹ̀lú àwọn mọ̀lẹ́kà tí wọ́n ní àwọn ẹni dáadáa pẹ̀lú ẹ̀rẹ̀ wọ́n náà ṣètọ́ sáàgbà mí ní wàá tẹ̀lẹ̀ máa jọ mi ó fi sínú àwọn òwú kan aṣọ bí òwú láti inú àjẹ́nà yóò máa rùn ún tó dá tó máa gbé lọ sọ́mà ẹ wá wo ní tábìlì sílà ń fún wa Allahu akbar ó ní sallallahu alayhi wa sallam ó ní ta'aqabuna fiikum mala'ikatul layl wa mala'ikatul nahar àwọn màláìkà òru àti màláìkà ọ̀sán máa pàdé ara wọn àwọn màláìkà tó máa ń ṣe òru lásùbà báyìí wọ́n lọ àmọ́ wọ́n dùn láti tẹ́tù bá àwọn màláìka ọ̀sán àwọn náà dé láti tẹ́tù bá àwọn màláìka ọ̀sán àti màláìka òru máa ń pàdé ìwọ̀n àsùnbà bẹ́ẹ̀ náà wọ́n máa ń pàdé ìwọ̀n magrib wọ́n ń pín yẹn lọ wọ́n wà ní ah, ẹ̀mí lábájá wọ́n ní ẹ̀mí wo ni òórùn tó ti báyẹn ẹ̀mí wo ni òórùn tó ti báyẹn òórùn tó ti alẹ́mìtájú lára sọ yẹn wọ́n gbà ní lábájá ọmọ lábájá ni wọ́n máa ti lóko tó ti bá jù náà orúkọ rẹ̀ ọkọ̀ islam sọ ọdọ̀ yáyì wọ́n fi pé ọmọ ìdáwà náà tó wọ́n fi fún dọ́rọ̀ bá máa ń pè báyìí ọmọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni abá tí ń kéwòn ni amọ̀lẹ́kọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ni abá tí ń kéwòn ni ọmọlẹ́kọ̀ ọmọdún náà a ti sílẹ̀ ní ti kéwòn ni ẹ̀sìn kéwòn àfúnjá ní náà ti kéwòn mọ́gìrì ní jẹ̀mà gbogbo wa àwọn bẹ́ẹ̀ ti kéwòn ni àwọn ọmọdé àtúbà ní kéwòn àfúnjá àwọn ọmọ you are very very important káàkiri jùlọ wọ miami lóhun gbọmọkùnrin àwọn sọ̀tọ́wà ìdúwánu láyé àlẹ́ àjùmáyé lọ́nà kó bá fẹ́ wọn àwọn náà làwọn afáwà gbà àdìmọ́ àwọn ni wòlíì àgbà wọ́n ti tẹ̀lé wòlíì kíkọ́ kan olóńgbà wòlíì ààrẹ àwọn wòlíì àgbà tá a mọ̀ wọ́n sábì kó náà wọ́n wọ́n lónà mìíràn mọ́ àjùmọ́yìn àwọn ansar àwọn sáájú

nípa ń bẹ̀ mẹ́ta ìgbà òṣùwà náà wọlé ọlọ́ọ̀bà ní àwọn ni a fi wọ́n lẹ́lẹ́ tí kí wọ́n sùn dáa a ti wá dá wọn ní mọ́tò gẹ̀dẹ̀ àwọn tí alẹ́mọ̀gbẹ̀ tó báyìí ni ẹgbẹ́ ní sí wọn àwọn tí a ti fẹ́ ìtàn nìyẹn àwọn tí alẹ́mọ̀gbẹ̀ àbá ní sí wọn bíbí ní jọ náà ni káwọn bí kò láti bára ní sí wọn náà ni ní yẹwà bọ́yá ni bẹ̀sẹ̀ bí kò sí bẹ̀sẹ̀ rí ìdáni pé à ń kírun ní gbogbo tí alẹ́ dá wà nínú àwọn tó ń sọ النبي محمد صلى الله عليه وسلم ولا تجوي irun atakmararun láàbí àpèjúwe ẹnìkan nù yín ni tó ní odò tí ń sàn wájú ilé rẹ̀ bíi swimming pool tí wọ́n ń wẹ̀ ní ẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ tí wọ́n ń wẹ̀ ní omi yẹn ní kíni lẹ́ẹ̀márùn lójúmọ́ kí ló ti kankan wà lára rẹ̀ àwọn tó ní ara á ah, ẹni ọlẹ́ márùn-ún ara àlẹ́yìn bẹ́ẹ̀ náà ni mo tẹ́ kí ẹ bá ti ń kírun lásìkò pẹ̀lú ògbọ́n gbogbo àwọn ẹ̀ṣẹ́ ilé ọlọ́mọ pẹ̀lú àwọn láti ń tẹ̀sán òun kí sáré sílá mi sí ìṣẹ́ ìlú àlá dáadáa bá ti àmàlá dáadáa. bí mi bá ti ń kẹ́rẹ́ kó lára ọwọ́ rẹ̀ á ta abẹ́ ìkẹ́lẹ́ rẹ̀ ẹ̀sìn tó bá mi ọlọ́mọ fún fún mi. ọmọ tó kẹ́lá dáadáa tó á kó mi lé ẹ̀tọ́ ọlọ́mọ ìwọ mùsùlùmí tó nímọ̀ ẹ̀rẹ̀ àti ìta nígbà àwọn olùsìnkò ọkùnrin ń bẹ̀rù àwọn àgbọ̀ orí pé òkùnkùn dé ìmọ̀lẹ̀ kalẹ̀ rárá o ìmọ̀lẹ̀ dé òkùnkùn lọ ni àwọn ìṣòkùnkùn bẹ́ẹ̀ fún máa tẹ́kọ̀ọ́ mùsùlùmí dáadáa wọ́n fẹ́ràn sọ kumara wọ́n gbé kiri ká bíkúbi wọ́n ìwé fọwọ́sì mùsùlùmí sọ́nà àmà àti alẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam tó bá jáde lórí tó gbẹ́sẹ̀ ẹ̀kọ́ sí tọ́kà tó jáde lórí rẹ̀ tó ní bísmìláhì tawakkaltu ala Allahi wala hawla wala quwwata illa billahi abúgbàmù abúgbà mùsùlùmù oye máa sàkíyèsí àdúrà àti islam kì í gùn lọ títí pé àdúrà kan máa ṣe o ọwọ́ akẹ́lẹ̀kẹ́ pé o gbáyà o ọwọ́ àlọ́ torí mi à ọdún mẹ́tàlá ń bá ohun tí ó wọ ọlọ́ọ̀bà àdúrà ṣe ti ní àmì ọlọ́run ní ìwò rẹ ọlọ́ọ̀bà mi nílò owó sọ rẹ tó bá nínú ọmọ díẹ̀ mú tá a kà tó bá gbàgbé oòrùn oníyàn ní owó wa ó di gbogbo àrẹ àwọn ojú ẹ̀ àtọwọ́ nìkan ní ní ọ̀hán ó ní ọmọ yàrá mi ní Islam ní وفي سمعي نورا وفي بلس برمي وفي بصري نورا وفي بلس سجومي وعن يميني نورا وفي بلس بحكومي وعن يساري نورا وفي بلس أقبال عفاني وفي وجه أمامي نورا وفي بلس وجمي وخلفي نورا وفي بلس أيمي وفوقي نورا وفي بلس يمي وفي نورا يا أخي الملك كان بيقول عليه يقول لك كنت بيقول لك agbára ń bẹ mi o agbára ń bẹ mi o wọ́n ti bẹ̀rẹ̀ rùn ní àwọn ọlá àti fúlùmù fọwà fún un àdébí Muhammad sallallahu alaihi wa sallam sọ́dọ̀ àwọn asọ́sọ́bà káńtó ní Abdullahi Mas'ud radiyallahu anhu títí lọ ìṣọ́nà sallallahu alaihi wa sallam títí iṣẹ́ olùfilọ́lá jùlọ ayé amadu afdal iṣẹ́ wo ló ní gbálá jùlọ àbúrò ṣe ìmánu bìlá bí mánu ṣe ní ìmánu ọlọ́ba ó lẹ́yìn náà kí ni ó ní àsọ̀lá àtàlà wọ́kìtì ha kí ẹ máa kí wọn lásìkò rẹ kí ọ kí ẹ máa kí lásìkò rẹ ìwọ tó ń kó ọba pọ̀ káàzì ó jẹun ó ní àjàkọ̀ọ̀rún ní jọlọ lórí àjàkọ̀ọ̀rún ní jọlọ nínú tó ń gbára kárì àfìgbà kò máa magribu من راشب فويل للمصلين الذين هم عن صلاة انفاعون أما إن الصلاة كانت على المؤمنين في كتابا موقوت أما تبقوهم لا تبقوهم وقوني والله با عم بي فتبع الموالك والله با فلوق والله با أما كلايف وقوني يعني كبرا كما كما با كلايف وقوني بولا كما كنو كما دي فلا بولا كما كنو إن شاء الله كيلو وفق حواليني يشد النبي محمد صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أسكنوا بمناس ما كنوا الله بعم بي جاوا نوا و ما كنوا نسك الله بعم ولا قرآن الكريم لا لا إله إلا الله علاقتك عمر بن عبد الله وكيل عمرو بن قيس معروف بابن مكتوم أبو حزم أصابني أخا معاذ بن بلال اسمه كانوا في جلال بن هنكني عبد الله مقتول ومقتول عبد الله يا فضل أدوا ذهب يقول أنه قال يا رسول الله وأكفى كنت باتكل ما في وتعفوني تذكر لتي كلا أبتز ولوني لك ما كملوا لي إذن فيها أمي وفيك يا كم غرا لا إله إلا الله أدوا عبد الله بن أم مقتول الله هو فقي عملي ومحمد صلى الله عليه وسلم ما إله إلا الله وما بيا وما جاء وما صلى ما حي للصلاة الله أكبر حي للصلاة عاهلا الله أكبر رواه البخاري بإسناد الحسن رواه أبو داود بإسناد حسن هني يا رسول الله àti sọ ma ń gbọ́ ayára sọ́lá ẹwà kẹrù ayára sọ́lá ẹwà sọ́rìrì níbi ìyàwó sọ́rìrì ìyàwó sọ́rìrì ọ̀tún tó nìwọ̀n tí a máa já nǹkan kan àwọn nǹkan tó wà níbi ìgbà àwọn àwọn nǹkan ẹranko ìfọ́jú ìwọ́n kọ́ wa fún orí kọ̀ọ̀kọ́ ní ọ̀rọ̀ lẹ́sẹ̀ àwọn tó lọ́ọ́ lè na ẹ̀dá kù ẹ̀dá máa kírun láti kù ẹ̀dá máa kírun náà kọ́lọ́mù ọlọ́run bá ń bẹ̀ níbi tí wàhálà tàbí kíámà já wà nínú àwọn tó fọwọ́ tó wọn gba kíra wọn nígbà tí ọlọ́run bá mi dé àlùjẹ́nà tán ọlọ́run bá àlùjọ tó wà àlùjẹ́nà ọlọ́run wọlé tó tinú àlùjẹ́nà lọ́wọ́ àpárọ̀ tó wọ orí eré tó gba àlùjẹ́nà ti ọlọ́run wá ní wà àlùjẹ́nà ìjíkì wọlé ká ibn kafir kafir làzim ibn kafir bọ́ọ̀lù ọ̀rọ̀ ìmẹ̀ ní wà àlùjẹ́nà sọ̀rọ̀ ọlọ́run bá kọ̀ ní kada aflaha almuminun àwọn múmini sórí ọlọ́ọ̀ni alladhina hum fi salati khashi'un àwọn tó máa kírun pẹ̀lú káyọ̀ náà bọ̀ ní sàárá ọmọ sọ̀láyé kan kọjá kàkàkà kírun ní àfọwọ́n nínú sọ̀rọ̀ bá ọmọ ìyá wa nínú Islam àwọn ọ̀wà tó tọrọ bá ìrànlọ́wọ́ fún kọ́ńtàmù yìí kó lè bá máa lọ guys and grand bank wa kuma rubuta kafar islamiyya ne account wa ni okun account ne a kan numawa 0969821 ọlọ́wọ́ àkọ́kọ́rọ́ àkọ́kọ́ àmì fún ìnáwó yẹn pọ̀ àmọ́ kọ́mọ́ sílẹ̀ ni nígbàwá sa'id mudassi ọkàn 10,000 naira fún iṣẹ́ tàbí lọ́wọ́ àwọn ọmọ ya wa tajudeen àdìsá ogunwálé ó fọ́ ní 5,000 naira fún ọmọ orúkọ mama abdullahi malali ó fọ́ ní 2,000 naira fún ọmọ orúkọ ọlọ́wọ́ sàrẹ̀ ìnáwó yẹn pọ̀ kuma ta haka lalai ta tsayi nan dama na Allah ku fara sami kuma na zirra hatta sun fi kuma masu ibon Allah masu fuwa na roba Allah masu fuwa ke سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك اجمع نبدا نبدا نشوف في هذا ان شاء الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته oníṣẹ́ àkọ́kọ́ oní ẹ̀dàkùn ó fẹ́ kí ẹ dáhùn ìbéèrè òun pẹ̀lú ẹ̀rí láti lè dábàá sí ìlú rẹ̀ ẹni tí ó fẹ́ tí òun mẹ́gbì tí ìdí kọ́kànlá mú tí ó ti kí òun yẹn ìgbà tó wà wọnú mẹ́ta títí wọ́n ti dérò ìṣá ìgbò ṣé ó lè kí ilé ìmọ̀mù yẹn tí òun mẹ́gbì òun fẹ́ẹ̀lì lórí rẹ̀ tó bá lè tẹ̀lé ìmọ̀mù bá lè tẹ̀lé ìmọ̀mù tó bá jẹ́ tó wà aláàlá tẹ̀lé ìmọ̀mù tí òun mẹ́gbì yẹn tí òun ó ṣe lórí lákẹ́lẹ̀ kẹta tó ń bá sí mẹ́gbì. ọ̀ oh, ẹgbẹ́ ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lónìí wáyé láti nù kọ́ mo náà ni pé ẹni tó máa kìí kírun magrib aláàfin mùsùlùmí dáadáa gbogbo fèrè magrib ti jáde wọlé àmá ó wá fẹlẹ̀ bẹ́ẹ̀ ó wá wọlé wọ́n ti kí ìṣá ìlọ́wọ́ lọ́dà ní magrib tiẹ̀ kí wọ́n bá wọn kí wọ́n bá wọn lọ bá kíláka mẹ́ta nígbà kíláka mẹ́ta ní magrib tiẹ̀ yóò di kòkò ní máa kẹ́lẹ̀ kẹrin dígbò ó ń tó ṣe méjì báwo ẹ̀rí mo ní ní kó àwọn olùkíra náà fún mi fatawa arkanul islam ìgbàwà mohamed osman báyìí sọ̀rọ̀ àìsí pọ̀ báyìí nígbà wa àmọ́tọ́lẹ̀ wọn fatawa àìsàn islam ìgbàwà mohamed salih al-osman lórí ọ̀rọ̀ yẹn bẹ̀ tí wọ́n á dàkó ṣe àgbẹ̀yẹ̀ ọdún ló mọ̀ sí àkáyàntì ọ̀sán méjì mẹ́wọ̀ nínú kọ́sálámà ṣe àkáyà kọ́sálámà wọn lè imam ní ẹ̀kọ́ lẹ́kẹ̀ẹ́rin kó fi bẹ̀rẹ̀ iṣẹ́ àyè àbí ní sùúrù kọ́mọ̀ sí àkáyà kuma su kura kuma musallam kuma su zuwa títí tí wọ́n fi dé kuma mọ̀fi sálámà kuma pẹ̀lú imam ìjọ àti ìṣáìṣẹ́ wallahu ta'ala alam. èmi lè ní kí wọ́n béèrè béèrè lè lábẹ́ ìbéèrè tó béèrè. tí wọ́n wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti dé gbogbo tó wà lórí pé wọ́n tẹ̀sí ní ìrùn rẹ̀ wọ́n sì wọlé ṣé kó dá ìrùn méjì tẹ̀ kí lẹ́yìn lórí dáa jùlọ ni àti kí lẹ́yìn lórí dáa jùlọ. ọ̀gá ẹ̀ kọ́ òde lẹ́yìn náà kò ní túmọ̀ náà wàá lẹ̀ fáwọn yẹn kí ní àlọ́ àkọọ́lá kan wọ́n bá rúkọ́ báyìí náà mú àkọọ́lá kan ó jùlọ ìtú ti dáa jù ìtú ti dáa rẹ̀ kéré nínú ìtú ti dáa jù náà ní kúlẹ̀ bá kí ní òjò máa yẹn bí a ti kí òjò máa yẹn tán kí kọ́lá máa kí ọmọ ti kí iṣẹ́ àìsàn ó lè rẹ́lómi tó ń fún ọgbọ iṣẹ́ àìsàn ìṣẹ́ lórí ara yìí mẹ́ wallahu ta'ala alam. àti ṣe ẹ̀dàkùn nínú àwọn ẹni ìtajú káàdé ní tí nígbà tó kú wọ́n fẹ́ ṣe ìgbànáìlà rẹ̀ tí wọ́n fi kúrò ń pè yá ayé lẹ́kùn mutmain ibn abdullahi ibn abbas ibn abdullahi ibn abbas radiyallahu anhu wọ́n fi kú wọn àbẹ̀rẹ̀ ground wọ́n fẹ́ gbé sí èyí tí wọ́n ti gbé sí gbé òkúta lórí nínú mọ̀kàrá àti àti mọ̀kàrá ìsílẹ̀ kọ́lẹ́ bẹ sàárè rẹ̀ wọ́n ti kinu sàárè kájọ fún bisimilayi wa alamí lẹ́bi muhammed wọ́n gbé sí ẹ̀bá wọn wọ́n fẹ́ gbé sí ẹ̀bá wọn kan kọ́ yá ayé tí wọ́n ní nàfẹ́ tó mutuma iná rìdìí ilà rọ́bì kẹrọ bí ẹ tẹ mọ̀rọ̀díyà àdìkúlù fi ìbáàdì àdìkúlù jẹ́ nàfi. Wọ́n fẹ́ gbẹ̀rẹ̀ gáwọn gbẹ̀rẹ̀ náà. àwọn kò bá kẹwàá àwọn sọ àwọn wòlíì àgbà nù ní wọn pé àwọn ni wòlíì àgbà àwọn tó kéwòn ní yàgò lọ́nà ọ̀rẹ́ ẹ̀dí pé kí wọ́n sọ láti ẹ̀kẹ́ wọn ẹ̀jẹ̀ wòlíì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kẹ̀kẹ́ kan àwọn àṣọ lórí tẹ̀ kìí wòlíì àwọn wọn ẹ̀kẹ́ wòlíì ó ní wọn ní èjì kan wòlíì ṣe uh, fún ọ̀nà àpáwa bàbáwa Ibrahim Taymiyyah sọ̀rọ̀ Islam àti ọlọ́ọ̀bá àti ìṣẹ̀lẹ̀ ẹdí èké bí ẹgbẹ́ wòlé ẹgbẹ́ wòlé yà àkọ́kọ́ àti pé àwọn afá àtàwà kíkọ́ wọlé ọ̀tọ́ ìṣẹ̀lẹ̀ ti àwà mọ́ṣà alàlùmá mímúni fàbíyìn sábà àn yẹ kúrò wọlé ìyẹ kálà fọ̀túnà ní ìmá ń fò lọ síbi wájú àrùn ìdíkù bàtà òjò àti yìí lórí omi báyìí إن خالف السنة خالف السنة أنا مش بقايا طاورايا كانوا لأين ولي ولي كو ولي شيطان لما تقول ولي شيطان اللهم كنت عنه سبحانك اللهم بيبقى نسأل أن لا إله إلا أنت ناس تفرق